olùsìkẹwà síwájúwà nábíwà Muhammad àwọn kuma bá nábi náà tàwárá lera tàwọn sọ́sára rẹ̀ an bẹ́nà wọn bá kó sánú àwà náà tàwọn òbí wa tàwọn alfáwà tàwọn ọ̀gáwà àti gbogbo àwà jẹ́mẹ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbàlagbà tí bá tàánú èyí wa kúndà tàwọn kìlọ̀ ọmọ ìyàwó tó ń tàbí mú

حسين وما سيدنا علي رضي الله عنهما دي آه، كان قالونا ان مقتل حسين خلاف يزيد بن معاوية رضي الله عنه اسكو خلاف يزيد بن معاوية انا متبع يونسي حسين وقت سيدنا حسين وما سيدنا علي àwọn sọ̀kọ́ bọ́ ti rí ìṣẹ̀lẹ̀ tẹ̀lé gbogbo ti rí ìgbẹ́sẹ̀lẹ̀ ọwá ní azabu dúnìyà kọ́dọ̀lá àfihàn àwọn tí wọ́n dúkẹ̀ wọ̀n yìí àwọn tí wọ́n sọ̀gbọ́n wọ̀n yìí ìyá ayé ni wọ́n kọ́kọ́ wò kú wá kan ìyá kìlàkìyàmà ní azabu dúnìyà kọ́dọ̀lá àfihàn ìyá gbogbo àtàrà ìfà ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọ́n ká máa lò wọ́n ni àwọn yìí máa ń tí ń kàǹkan nítorí káwọn èèyàn pọ̀ wọ́n sí ìjọba náà ìjọ wọn ilé ẹ̀kọ́ ńlá tí kọ́ ń tó wọn mùsùlùmí dáadáa kó tó bẹ̀rẹ̀ nìkan kí ni ká fẹ́ ṣe yìí kí ni ọ̀pá kí ni ìdí ẹ̀ kí la fẹ́ àti kí la fẹ́ bẹ̀ wọ́n máa ìlànà àgbàlẹ̀ kẹ́ ẹ̀ká màná ó di ń tó dàbí ṣe tọ́lọ́ ni àbí بلاني امر بقتل حسين عبد الله عبد الله بن زيادة قولي ان تقع تقوى حسين من عبد الله بن زيادة ولكن لم يلبس هذا عن قتلها قتله مختار ابن ابي عبيدة انتقام للحسين قولنا قعته في قولنا أنت تقوى عند مختار أما أبي عبيدة انتقام الأخوة مجلسة كافة فكرة سيدنا حسين كان مختار ممن قبل مسلم إنه عقيل يعني مختار هو الناس قطعت وطيو مسلم عقيل أما يو دوتي كي عمو قتلنا وكي عمو سيدنا علي وكان حال بالنسبة لأهل الكوفة أنهم أرادوا أن ينتقموا من أنفسهم ilé wa ṣe tán ara kúfà wọn káyì àwọn ti mistake àwọn làwọn fa àwọn làwọn pé òfin láti mẹ́ta kò mọ̀ bàbá ti kúfà tí wá dé wọ́n fi wá pa àwọn wòrán wọ́n yẹ káwọn gbé sí lára ara wọn ó di wọ̀kánà á bí mísìlẹ̀ ilẹ̀ àlùkúfà lè àlùkúfà أنهم أرادوا أن ينتقموا من أنفسهم توهم باتا فلا على هوا فلاوي بأنهم أولا تريتي لقوم تغطت لكي حذلوا مسلم بن عقيل رابوا سيدنا حسين أو أمنوا يوقلوا لي أمنوا يوقلوا لي حتى قتل كفتا نعم حتى قتل كفتا وقال يتحرك بينكم احد يعني كانوا يموف يقول يجبكم في هذا الجسد وما يراكوا تنوعوا ثانيا انا كده لما خرج عثيم لم يدافع احد منهم عنه لكنه وسن بني انا كانوا وراكوا فهو كفه بجله في هذا الجسد سيدنا حسين إلا ما كان من حر ابن يزيد على يد اور بن يزيد التميمي من ما فضوات الوي اما فضوات قميت كما بعد تقرع من ما هو اما آل الكوفة فإنهم خذلوه فما را كوفة وقعت فما را كوفة وقعت وفحلة سواجه بل وقتلوه قيه قال انه اعلمني اما اعلنوا اعلنوا ودفعوا ودفعوا ودفعوا وقع كذلك نجدهم نجدهم يضربون صدورهم لا قد قال دم في جرمالوني يوم يوم السبيع هنا من جلولي بلا سنة ستة يضربون صدورهم وما الجرمالايا يفعلون ما يفعلون بالتكفير عن تلك القطيعة أولا ما في جنسي وانتم في جرمالوني أولا في تكفير أولا في كفارة أما عن تلك الخطيئة فم تلك النتيجة التي ارتبوها آباء كما يزعمون bí àwọn bàbá àwọn ṣe ìrọ́gbọ́n ní claim ó di wà lọ́fà àlùjọ ṣíà àlùjọ aram tí mo fi ṣe ara lẹ́sìn ọmọ ìlà dárí tí àwọn ń fi àjẹrà àwọn orí àwọn bàbá àwọn ṣe wọn ọmọara bí ọmọ ìrì káàrí wọn bá ọmọara bí ọmọ ìrì ṣùgbọ́n àìkè كما جيء برأس عبيد الله بن زياد وأصحابه وشدت أي صفت أحد أولي أبادة وقع أبادة بن العزيز زيادة قال ميرك رجل وابا ومن المسجد في المسجد في رحلة في رحلة لوتلا يقول انتهت إليهم وهم يقولون لين دوا وقلوا لتنا ماذا أصبحت وهم يقولون كباءت كباءت وتديه وتديه وتقول لديه وتقول لديه فإذا حية قد جاءت قال نساء إلى الأمام يجو كده يجو تتقحل تتحلل رؤوس حتى دخلت في من قرع عبيد الله ابن زيد سوء امكي يريد في يريد جدا ومهمي سنو اقلا عبيد الله يفرد بكرة ومقصد اي حد العواد ثم خرجت بين وجده ذهب حتى قيب مثله غارمة غارمة هو يا يتنو في الجنة يتنو يلو العلمات حجة يعني عينيه قالوا ثم قالوا قد جاءت قد جاءت ومن ذلك سواء سواء سواء فعلت ذلك مرتين او ثلاثا كل سنة لا يكتمل ابي النساء ولم كنا في سورة سواء سبحان الله صلى الله عليه وسلم وهذا انتقام من الله تبارك وتعالى من عاب بدر الذي ساحم مساحقا كبيرة في قتل حسين بن علي رضي الله تبارك وتعالى عنه إليني أسرت الله هذا انتقام إليني أسرت الله سبحانه وتعالى من الله تبارك وتعالى من هذا الرجل من الذي ذكرك أولاده بيجو أولاده لفقه يلبع عليه سلاي أكفى حسين أما علي رضي الله تبارك وتعالى عنه من أبي رجاح عطاء ريدي فنقل أبي رجاء العطاردي إيه، لا تسبوا عليا أما بقلوا فلو سنة علي ولا أهل هذا البيت كما على عليه يعني على عليه النبي محمد صلى الله عليه وسلم فإن جار لنا من بل من بلدنه من بلدنهم بكي أناك ونبوك رب عجب قال ألم ترى إلى هذا الفاسق حسين بن علي قال من جبع كان يقول رفعتك لي حسين بن علي قتل الله فرماه الله بالنسبة كوكي كوكبيه في عنقه قد طمت لا بكرة الله أكبر الله بقوس عنه ونسبة انبسنا حسين الله بقى كيكي وانبقى وكتاوفا يعني قدام يجي قدام يجي لينا بيثرين من قدوا العقيق والعاقوب إليني يا يأتى القيامة kọ́lọ̀ fi ń jí àwọn tí gbogbo ti àwọn ẹni rí ọlọ́ọ̀bá sùhánà wọ̀tàálá mọ́jà gbogbo ti àwọn ẹni rí ọlọ́ọ̀bá ọlọ́ọ̀ mọ́jà bá wọn bìtì ọlọ́ọ̀bá kánú wa láàtà kìlámà ọlá kùrán alkarim ọlá aláìlá ọgbọ̀n tí mọ́bà afọ́t sáàlìsì ń ṣá láàrin dàmí ìtàkà tó ṣeré bí alẹ́ ti fún ọlọ́ọ̀bá ìyẹ́ mi sí ìlú àforójì ètò ìjọba ṣàfihàn àwọn ẹ̀yìn ìgbésẹ̀ ìlú àwọn ọmọ ogun ẹni àwọn ọmọ ogun gómìnà mi tó fi fún àmì ẹ̀fín dì pẹ̀lú wọn yẹn so ó dé ọlọ́run fà wá. owó kan ṣe irú ìjọba ti ẹsẹ̀ ni ìgbà rẹ̀ nígbà tí hafẹ́ ń bọ̀ wá ó ọ̀fẹ́ jẹ́jẹ́ kíni blanca ìgbàdí mi láti kíni àti stamp ní sàn rẹ̀ ní 2000 kọ̀ọ̀sọ̀. wáyé pé òun náà ó ti bẹ̀ fún ọ̀fẹ́ ìlú tó ilé ẹ̀fọ́ ṣe ń gbé ìgbà ẹ̀yìn ọ̀sọ́ fún gbogbo ẹgbẹ́ ká tẹ́kù bóyá kò gbà bó àwọn tó ń tì sí náà sí ó fẹ́ lé kojú tírélà kò kéèké ìsìnkú ìlú ọ̀gá ọ̀dọ́ ń ṣèjọba for twenty years láti fourteen láti forty one years after hijra to the sixty one years ló ti gbà ó fẹ́ràn dín ní nàìjíríà lọ ọdún náà ẹni náà bí àwọn tó ń bọ̀ nínú náà ẹ̀rọ nípa àjòrò kí ni àdáfà àjòrò pẹ̀lú ìjẹ́wọ́ tí ó ti ẹ̀ àtúntò àjòrò nínú ìjẹ́wọ́ tó lè fi ẹ̀ka nínú àwọn àdéhùn tó ti fi ẹ̀rọ pọ̀ ní tó lè tí kò jẹ́ nígbà tó ń bẹ̀rẹ̀ jẹ́ káwọ́ lókè pẹ̀lú àdéhùn yẹn. ilé ẹ̀kọ́ ìyọ̀jẹ́ pé ọjọ́ ìdí ìyọ̀jẹ́ ìyá alákàtúntò àti alkunut sunna ni kí n gaba fẹlẹ láwọn àfihàn ní sọgbúta kí alkunut kí aburúkú bá ń ṣẹlẹ̀ àtàwọn orí ká ń fẹ́ kó lè máa tẹ̀wá lọ́wọ́ kí ni náà ni bẹ́ẹ̀dì lọ káyé ọ̀dọ́ kìtàn afẹ́fà orí àti ìṣàbùrú náà ó di wà fún àyíká ní kàṣẹ́ kọ̀ bí akọ̀ mọ̀ fún ìkan kalẹ̀ ní àdúgbò pé ìṣẹ̀lẹ̀ kọ̀kan jẹ́ ọdún yìí tó àrídáwí nígbé ní ọdún ìṣẹ̀lẹ̀ kọ̀kan àbí kò ṣe ọjà fún ìgbàfẹ́ ní ìṣẹ̀lẹ̀ kọ́ni ọdún wa ṣé ìṣẹ̀ tọ́wọ́ alkùnúùtù àbí ìmọ̀ àti ìṣẹ̀lẹ̀ alkùnúùtù ní wá jù kò tún nà ní kí ìṣọ́wọ́ rẹ̀ ọdún yìí wà fún Irú àtúrọ̀ lè ń ṣe jẹ́ pé ṣé bí ọ̀ràn ni الحديث النوازل بي وما يمي مفلاكي مثل النوازل بي وما يغني رقوق بكير قلوب ودبه يعني دبه وقرأ ترام والجوع نعم نعم آه، نافلة كنوت داعمين كنوت وتر كنوت وتر بقى نافلة ọdún ewu kìí tó wípé ọ̀tọ̀ ọ̀tọ̀ ọdún wa tó ọ̀rọ̀ ajé orí ọ̀rọ̀ yẹn ní ìyẹn ọbẹkẹ ìwé bí ó sọ̀rọ̀ yẹn ọba ní bí ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ yẹn ní mọtìmọ àti ọdún wa lọ. ọba ikú sẹlẹm àti pé kíkìrù dákàtà ní sí iye ó tún àwọ̀ ní ìṣòro ìgbà tó wá yá ọpọlọ rẹ̀ wà máa wá gbani hmm. yé àwọn àwọ̀ ẹ̀ ní ọ̀sán rẹ̀. rárá o rárá o kó má làgbọ́n mọ̀ rẹ̀ mọ̀ tó fi làgbọ́n gbà bẹ́ẹ̀ sínú ọkọ̀ mọ̀ gbà àmọ́ dáa máa rúfin akálẹ̀ mi àti sàláàfin ó ti jẹ́ àlùfáà mi kíkè fún kan kò ní kẹ́ bí ti ó di àṣọ àbúrò tó lè kó wà lábá rí pé ọgbà rẹ̀ méjì ó fi dùn jíjà síkà rẹ̀ síkà nù kó filẹ̀ ó dé wà ọlọ́wà òkè àlà náà ọlọ́wọ́ bá kó sànù wà àwọn nǹkan yẹn báyìí báyìí náà ni

ọ̀sẹ̀ yìí ní ìparí parí parí lọ bí ìkó parí ọ̀sẹ̀ yìí bí ìkó sí parí kọ́wọ́ sí ìjọ máa kájọ tí máa tí máa ṣe kókè òun ló dégé ní olówì wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n tẹ̀ sí ìgbà ẹ̀ka ìka ẹ̀ka ẹ̀ ó di ẹni tó gbé ní àwọn ìtú ọlọ́ọ̀ tó wà lára bí ẹ̀rọ kọlọ yẹn gbogbo àwọn ìtẹ́lẹ̀ ní gbogbo ìtẹ́lẹ̀ ní ẹ̀sẹ̀ mi bẹ́ẹ̀ ni wọ́n àkàmọ́ fẹ́rẹ̀ nígbà kan báyìí Abdulhadi ṣe ẹ̀rọ ti mẹ́rin dájà aláàkọ́ máa kọ́ ìlú ní ọ̀gá lérè ọ̀gá lérè ẹ̀rì pé gbogbo ọ̀sẹ̀ ẹgbẹ́ ẹ̀dá náà wọ́n níbi ọkọ̀ ìgbà yìí wọ́n ní ìfẹ́ ẹ̀kọ́ tó gbà gbígbálẹ̀ ìṣẹ̀ yóò jíṣẹ̀ ìṣẹ̀lẹ̀ ní ó mú agbẹ́ gbìrì ìṣẹ̀ yóò 19 hours in competition 19 good hours in competition ó di náà tó fún lálàáfíà gbogbo ẹ̀yìn náà pàtàkì láì náà ni náà mú lámà fi rẹ̀ sọ wa. àwọn ara wa yẹn wà sókè bẹ̀ náà gbèsè àwọn tó báyìí ni kọ́mọ ọba sùfàánà wọn sára mọ́ dábọ̀ ẹ̀dùn wa. wa alaikum salaam.